السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba ìkí ọlọ́run ọlọ́run kan ọba òṣìṣẹ́ ńlá Muhammad ẹnjọ anabiya Muhammad ọ̀nà pẹ́ wá pọ̀ alhamdulillahi alladhi ja'ala al-layla libasa òru tá à ń rí ti ń wá nìyẹn. Ọpẹ ni o bọ́sẹ̀ ibà ń kọ̀ntínú lọ báyìí tó yẹ kí òru ó dé tí ọba dé èèyàn mọ tó ń pé ọlọ́run adúpẹ́ fún ọ o tó o ṣe òru ní tí máa jẹ́sìn mi fún ara fún wa ibi tá a máa wọ̀ sí wàjẹ́ alẹ́ nàhárọ̀ máa ṣá adúpẹ́ fọlọ́run tó ṣe ọ̀sán níbi tá a ti máa wá jíjẹ múmu. wa khalaqakum li ibadati ọwọ́ lóun wá dá wa nítorí káwá sìn wọn ni wàlítẹ́tẹ́gù min fadlihi ẹ máa sìn ẹ̀sùn máa wá ń tẹ́ jẹ tẹ́ mu innahu kana bikum rahima ọba yìí máa ń ṣàánú èmi àti yín ìmọ̀ ń kẹ́ èmi àti yín wa la'allakum tashkurun ǹjẹ́ àwa ń dúpẹ́. òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ó sọ fún wa nínú ọ̀rọ̀ pé jo'ila rizki tahta dhilli rumhi ànábì ní ọ̀nà tó ń gbà rí jẹ mú tọ́nà ní ká máa wá tòun abẹ́ àkọ́hún ni o ìyẹn ni pé abẹ́ dàún lòun ti ń rí tóun jẹ wàjúwìlà zilatu wà sọgáàrú alámanà khalafa amúrì gbogbo ni tí o bá wá tẹ̀lé lánàá mi tí o tẹ̀lé mi sẹ̀sìn islam jẹ́ fi rán mi yìí anabi lọ́lọ́run ti ló wọ́n sọ rí yẹ̀yẹ̀yẹ́ òṣìṣẹ́ ńlá muhammed ti ń sọ̀rọ̀ yìí fún wa ń jẹ́ oyé wa pé òun ṣiṣẹ́ kó òun tó jẹ o kódà ibi tí anabi ti ń rí títí ń jẹ ẹnu kìnìún ni anabi ni ju ila riziki tata zilu rumuhi òun là ń pè ní alganaim ntí wọn bá rí kó bọ̀ lójú ogun wọn pin tọ́lọ́ wọn pin tí anabi anabi ojú kúlẹ̀ lásán o ọlọ́nkú bá wa sìkẹ́ fún iṣẹ́ ńlá muhammad náà alislam lam yasudu baba illa wa fataha abuwaba. islam eti lẹkun kan ayabi ko si ẹgbẹrun lẹkun bí islam bá ti lẹkun si ẹgbẹrun lẹkun islam ni ẹ mẹje wéere ó sì si lẹkun katakara wàhálà allah olùgbé wàhálà ramà riba ìgbà tó ti lẹkun riba ó sì si lẹkun sowoko orí èrè ń kìí ṣe ilé nìkan ìsìláàmù tilẹ̀kùn ká máa gba báràkì ó sì sílẹ̀kùn lọ́lẹ̀ wá sẹ́sẹ́ ó sílẹ̀kùn wowó yá ó sílẹ̀kùn nǹkan yìí ni mo nídìí aṣọ kò sì sówó kankan lọ́wọ́ mi àmì ẹgbànsẹ̀ tí sọ́dọ̀ ẹ̀yà mi ẹ̀ fún mi lásọ̀ pa mẹ́fà nígbà mo bá rówó ìwà gbànsẹ̀ tì mí. láti tilẹ̀kùn gbígba báárà kínní lára ọ̀rọ̀ tó wà látọ̀dọ̀ ànábì Muhammad sallallahu alayhi wa sallam agbèsè abika ní Abu Mas'ud al-Ansari ó ní anna rasulallah sallallahu alayhi wa sallam naha an thamani al-kalb ànábì ní ẹ má máa ta ajá jẹun wà mahri bagi ẹ sì má máa ṣe ṣe aṣẹ́wó fi tẹ́ fi jẹ́ bàbá fẹ́ kọ́ ọmọ rẹ̀ obìnrin iṣẹ́ aṣẹ́wó tó bá ṣe lọ iná ẹ̀ ní fi jẹun lé ànábì ní ọ̀dà kóńdí ẹ̀. wàhùlùwánì káhìn ànábì ní bàbá tí ń yẹ ẹ̀pẹ́ wò tí ń yẹ omi wò tí ń yẹ ọwọ́ wò tí ń yẹ ijú wò tí ń yẹ àtẹ́lẹwọ́ wò kóńdí àwọn onímọ̀ nígbà tí wọ́n débi àdìsí wọ́n lẹ́rìí pé ànábì ní wàhùlùwánì káhìn súùtì táwọn bàbá ní àwọn èpè àwọn fa àwọn omi ànábì ní súùtì tí wọ́n máa ń láàlè ẹni wọ́n kó ń di ẹ̀ wọ́n ní kí wọ́n tà nábì fi pè ní súùtì olùwàn láti lè hólù nǹkan tó dùn torí pé wọ́n rí nǹkan yìí bí làmà ṣàkàn wà láàkó lè fà kì í ṣe wàhálà yọkàndé náà ni yóò sì wọnú èpè wọ́n rẹ̀ káwọn ti ń tẹ ìpè náà ni àwọn tó ní fánàsì ni òun náà tó èpè yóò tó da okùn sẹ́rí tó báyìí sí wo tó ti wo ẹ báyìí báyìí báyìí báyìí báyìí ọ̀dà kọ́tẹ̀ tó sì yìí ni yóò ti yọkọ ní ẹ̀dà níyàn sówó ó sì dà sówó ó fi tán ló sì ara kówó nì ní rọrùn ẹ̀wọ̀n nǹkan kówó ní kò wúlá kò lánàá wọ́n ní súwìtì ibẹ̀ náà nù owó fà ẹ̀ kú kí lè wá rí tún fátẹ́kù kó tó gba owó tó fẹ́ gbà òṣìṣẹ́ ńlá Muhammad sallallahu ó ní ẹkún díẹ̀ anabi kọ̀ fún wa ẹ̀yin jọ anabi Muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí wọ́n ti sọ fún wa pé lónìí ntí yáwùsá bàyánì náà fẹ́ ṣàlàyé ẹ̀ ni pé ẹni bá jẹ́ mẹkáníkì ẹni tó jẹ́ rìwáyà ẹni tó ń ṣe absorber ẹni tó jẹ́ fọkanáísà fanabita, rìwáyà kí lójúṣe wọn nínú ìsìláàmù pẹ̀lú àwọn alábàárà wọn. àkọ́kọ́ ẹ rí i pé àwọn ànábì ọlọ́run kò sẹ́yìn tí ò níṣẹ́ o aleyhi salatu wa salam gbogbo wọn níṣẹ́ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀. látòrí anabi wa nù alayhi salam anabi nù ọlọ́run bá ń sọ fún nínú alukurani kẹrin pé a'udhu billahi minash shaitani rajim wasna'il fulka bi a'yunina wa wahyina ọlọ́run ti kọ́ bí ó sì kọ́ kó ojú mi ilẹ̀ amọ̀ ọlọ́run ni ọlọ́run ti fi mọ̀ ẹ́ sì ń kó ojú ó sì kàn kó ojú mi kalẹ̀ pẹ̀lú ìránṣẹ́ látọ̀dọ̀ ọlọ́run kápẹ́ńtà lànàbì nùhù. No iṣẹ́ tó ṣe là ń pèsè kápẹ́ńtà ẹ jẹ́ alọ́sọ́dọ̀ ànábì wa Musa alayhi salam torí ń dáàbí wọn bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn ànábì Ọlọ́run pé gbogbo téèyàn bá fẹ́ yà ó lè yà dọ́dọ̀ àwọn ànábì Ọlọ́run pọ̀ yà jù wọn lọ gbogbo téèyàn bá fẹ́ yà pé mo fẹ́ di ẹni Ọlọ́run wòlé Ọlọ́run ó lè yà dọ́dọ̀ wọn ó lè tó wọn ní sọ nídéèpọ̀ wàá yà jù wọn lọ làá fi kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ látọ̀dọ̀ tiwọn gbogbo wọn wọn ma wà lábẹ́ fáànù máa fẹ́tẹ́gùn máa gbowó lérí ìjòkúlẹ̀ anabi musa aleṣala ó lọlẹ̀ ńláàgùn láti rówó tí è jẹun owó tí è fẹ́yàwó ni ẹ ká lè wọnú ìwé òfin Al-Qur'an Karim ọlọ́wọ́ bá ní a qalat ihdahuma ya abat istajiru inna khayra man istajarta al-qawiyyil amin ìtàn tó gùn ni anabi musa sápò nílùú fìrẹ́ọ́nà ó padà délùú madian ìlú anabi suhaib níbi odò tó ti ráwọn ọmọge rẹ̀ méjèèjì tó bá wọn pọ́n mí ti délé ni wọ́n ti ròyìn Musa fàánà fún bàbá wọn bàbá wọn sì ní ẹlòdì ké sí wọn ẹlòdì ké sí wa nígbà wọn sì dé ọ̀kan náà àwọn obìnrin ni pé kọ́ láti ọ̀kan nínú àwọn obìnrin méjèèjì pé ya abat ìrẹ bàbá mi istajiru jẹ́ kọ́ ṣiṣẹ́ sùn wa da àwọn ẹran yìí lọ inna khayra man ista'jarta al-qawiyyil amin torí pé nìyí lágbára kìí sọ̀lẹ̀ aminu sì ni ó ṣe fọkàn tán anabi musa nù ó di méjì nù ẹ jẹ́ ká lọ sí ọ̀dọ̀ anabi wa dawud aleyhisalaam anabi dawud wẹ́dà ni a sì tún máa ṣe irin kalẹ̀ fáwọn tí ó tún lórí ọlọ́run ni wa allamunahu sunnata labus akọ́ anabi. Dawud bí ó sì máa fi irin ṣe ẹ̀wù ogun lítò sínẹkùn mẹmbà síkùn bẹ́ẹ̀ bá lọ sójú ogun kí nǹkan má fi bá yín fàhálì antum shakirun sẹ́yìn dúpẹ́ fọlọ́run àní mẹlẹ sàbíọ́t àní kọ́ máa ṣe àwọn ẹ̀wù ní léríṣiríṣi kódà kó tún máa ṣe kókó rí subhanallah anabi Dawud ó ń ṣe kókó rí anabi Dawud alayhi salam a tún máa ṣe èso táwọn èmi ò fi kankan ní agé kalẹ̀ nírin nírin fún wọn wọ́n á máa lù sọ́ọ̀lẹ̀ ha ó ọlọ́dà ọba àdúgbò fún ìṣẹ́ ńlá Muhammad anabi dawud ẹgbẹ́ sọ pé a máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wa ń pe àgbésí ayé àwọn anabi ó lè dọ́dọ̀ wọn lè kó jù wọn lọ anabi dawud wọ́n bá wá di lóru yóò tún wá yẹn nẹ́fílà àmọ́júmọ́ ni àbí ẹ̀kọ́ ni dókítà wọ́n ròyìn pé lóru yọ̀mọ̀ atún yẹn kí ni nàfìlà ni tọ́ba wa di lọ́sàn-án yóò wà máa gbàwẹ̀ yóò sọ̀rọ̀ lẹ́gẹ̀rin yóò gbàwẹ̀ ẹjọ́ kan yóò sì mí kan yóò gbàwẹ̀ ẹjọ́ kan <clears throat> ìwà gbà bẹ́ẹ̀ yí pọ̀ ọdún bá nẹ́bí dàwùdù ṣe é ṣe nù yóò sùn lọ ẹ̀yẹ kele yìí kó má fi rújú fún wa anabi sallallahu alayhi wa sallam ma akala ahadun tọ́ a máa kọ́tù gbẹ̀yìn bá lóun jẹun nǹkan tó wà ní ah, alhamdulilayi báwo a bá ti jí láàárọ̀ a bá ti sọ kura nìkan kalẹ̀ oúnjẹ ti dé ànábì ni ẹ sọ pé ọ̀ ń jẹun àlọ́ jẹun àmúnjẹ tí ọ̀dà lọ ń jẹ ànábì ni torí pé kí ni oúnjẹ tó dáa jù ni pé àyíyá kula mi ni amẹ́lì yẹ́ di kó o sì sí o tó rò jẹjẹ lóúnjẹ tó dáa jù kéèyàn ó ní sí ọwọ́ pàtó tí ó sì tí ó fi róúnjẹ ń bẹ́ẹ̀ kọ́mọ gbàbára kọ́mọ ní tí wọ́n wà bò mí wọ́n wà bò mí wà á iná nàbí aláì dawud káànà ẹ̀yà kúlù mí ní amẹ́lì yẹn dì torí pé ànábì dawud à ń ṣe sí ọwọ́ ẹ̀ ni ànábì ọlọ́ni yóò yẹn náà fílà lóru yóò gbàgbé njọ́ka yóò sì njọ́ka ipò ọdún yóò sì jí láàárọ̀ ètò ṣiṣẹ́ ànábì zakariya alayhi salam gẹ́gẹ́ bí àdìsí Muslim gbà wá fún wa sàbí tá a pè lábò ìra gbà wá fún wa pé kọ́lá rasulillah sallallahu alayhi wa sallam kánà zakariya alayhi salam najjara alayhi zakariya kápẹ́ntà ni. kódà nínú mustadrak eh, imam hakim sábẹ́tà mọ́ni abdullahi ibn abbas radiyallahu anhuma wọ́n ti ẹ̀jẹ̀ ká mọ iṣẹ́ tó pọ̀lọpọ̀ àwọn sábẹ́ àwọn àwọn ànábì Ọlọ́run yìí gan ṣe wọ́n ní kánà adam arasa anabi adam àmà orúkọ àgbẹ̀ ẹ̀yìn bá lẹ́yìn kiri àwọn tí máa gbàgbà rónú wọ́n wà á rí níṣẹ́ pèsè yẹyẹ ẹnisẹ́ kọ́sọ́mọ́ pèsè bàbá bàbá àwọn lòún ṣe wà nùhà nàìjára anabi nuhu kápẹ́ntà ni wa Idris kàdíyàtọ̀ anabi Idrisu tẹ́lọ̀ ní sẹ́ńtì ẹ̀ tí wọ́n ń jẹun wa ibrahim wa lut zariain anabi ibrahim anabi lutu àwọn dako ni wa sọlihu tajira anabi sọlihu sẹyìnpá àwọn ìjọ tiẹ̀ ọ̀rọ̀ òwò yìí nàtẹ lọ́jọ́ òun náà ń sọ̀rọ̀ pẹ̀lú wọn ni wa dawuda zawada anabi dawuda òun jòkó lẹ́yìn sẹ wúrin fún wọn ni kẹ bá a ti sọ síwájú wa musa wa shuaib wa muhammad salawatullahi alayhi ru'at anabi wa muhammad anabi shuaib anabi musa àwọn dara nẹfẹ olówó tí wọn ti jẹun wọn dara jẹ kọ́rọ̀ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ó ní ẹgbọ́ o kò sá ànábì kan tọ́lọ́ gbé dìde àfikọ́ dáná jẹ àwọn sábẹ́ ní sẹ́lẹ̀ ànábì náà dáná jẹ ó ní òun dáná jẹ bẹ́ẹ̀ fáwọn ará Mẹ́kà tó ń gba ìlú kankan tó ń gbó lọ́wọ́ ànábì lòun dáná jẹ ará Mẹ́kà kún tó gbé òun dìde níṣẹ́ tó ń ṣe kódà sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ yìí ni ọba ti tún yé wa ṣe bí ìyàwó ànábì àmọ́ Khadija ṣé bí àwọn gbowó kalẹ̀ tó jẹ́ pé àwọn àfa àmọ́ pé ní mùdọ́rábà òun gbowó kalẹ̀ àdébí ṣiṣẹ́ kó tó di pé wọ́n gbé dìde gbogbo eléyìí ẹ̀yin jọ anabi Muhammad ó oyé wa pé kéèyàn oníṣẹ́ ọwọ́ kò sí tìjú ń bẹ́ẹ̀ kéèyàn oníṣẹ́ ọwọ́ ọ̀sábùkù ń bẹ́ẹ̀ ń o. àwọn ànábì ọlọ́run ńlá kàálẹ̀ rẹpẹtẹ fún wa yìí bí wọ́n ṣe ń ṣe òṣìṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ó ní lẹ́ànyà tàtìbà ahadukum kẹ́nìkan ní kó sì jáde láàárọ̀ kó sì wá okùn kó sì ṣẹ́gijọ́ àlàáfáàrí kó sì wù sí ẹ̀yìn rẹ̀ khairu min an ó lóore fún ojú kọ́lọ̀ lè báyìí pé dàpọ̀ mi lọ fàyọ̀ tí yẹ o àwọn yẹ mu náà kọ́ wá dọ́dún tó gbóni ẹgbà kò sóore ń bẹ̀ fún tọ̀ àwọn yẹ mu náà àbí kò ní à kò sí nǹkan lẹ ọlọ́run ẹlẹ́dàá yìí rí mi alábàdì sáà alábàámu sáà ànábì ní à kò sóore ń bẹ̀ bí wọ́n fún kò sóore bí wọ́n ní òsí kò sóore fún àwọn sábẹ anabi Muhammad ara tí máa fàárẹ̀ táwọn ìfi máa ka àwọn ṣéwù tá a máa kà nílẹ̀ Áfíríkà yìí táyì fi mà wọn táyì fi ṣe pé ń ṣéwù kínní ṣéwù kínní wòlé ọlọ́run kínní wòlé kínní àwọn sábẹ́lẹ̀ náà bá wà lákọ̀ọ́kọ́ torí pé àwọn rèé wọn ò jẹ̀sìn wọn ò wó ẹ̀sìn wọn ṣiṣẹ́ sẹ́sìn ni àwọn sábẹ́ anabi Muhammad sallallahu alayhi wa sallam ìyá wa Aisha ní rìpọ́tù fún wa ní sọrú èèyàn táwọn sàábì ànábì jẹ́ oníkànnà asahabu rasulillah sallallahu alayhi wa sallam umala anfusi wọn ànábì wọn máa ń ṣiṣẹ́ ni kó tó rò jẹjẹ fakana yakunu lahum arwahum fakila lahum lawig tasaltu débi pé wọn ṣiṣẹ́ jọ jímọ̀ pẹ̀lú yẹn máa wá dé jímọ̀ oògùn tó ń kálukú ti là oògùn eléyìí oògùn eléyìí wọ́n sì tún máa rùn síra àwọn ọmọ mọ́sálásí ànábì ànábì àwọn ah, ẹ máa ẹ bá parí sẹ́tẹ̀ tó máa bọ̀ ájí mà ẹ̀wẹ̀ ẹ sinra ẹ̀wẹ̀ ẹ wo nǹkan ẹ sinra ẹ̀wẹ̀ torí òórùn yìí ìyá wa Aisha ní rìpọ́tù wíyẹ táwọn sábì ànábì Muhammadu jẹ́nìfà ìyá wa Aisha radiyallahu anha hadisi ń bẹ nínú sahih bukhari torí tá a bá ń sọ̀rọ̀ àwọn sàábé ẹni àkọ́kọ́ tá a kọ́kọ́ mú jẹ̀mọ́ tani abubakar siddiq ẹni adua lọ́dọ̀ tiwa tí èsì ẹni èpè ìyá wa tó jẹ́ àìsàn ọmọ rẹ̀ ni wọ́n ń sọ fún wa pé lamma tukhlifa abubakar siddiq ìgbà tí wọ́n yan Abubakar tí ń jẹ́ bàbá rẹ̀ tí wọ́n yan ní àlífà lẹ́yìn ànábì Muhammad kọ́ọ̀là ó ló sọ fáwọn yẹn pé làkọ́dẹ̀ alima kawmi anna hirfati lamtẹ́kun táàjìsù amáwó náà ti àhàlì yìí àwọn aráàlú tó yàn mí o ẹ mọ̀ pé mo níṣẹ́ tó gbé aráàlú mi o mo ti ń ṣiṣẹ́ káànábì o tó kú tí ì sì ń rí aráàlú mi bọ́ o wọ̀ṣùgìrì tó bi amúrin mùsùlùmí iṣẹ́ yín ni òde ráyọ̀nà sẹ́mẹ́ báyìí o fàṣàyàtúkú alu abibakiri mìíràn hàdàlímẹ́ ń jẹ̀bi owó yìí o ẹ ṣètò owó fún mi táwọn aráàlú mi ọjà yín lẹ́jẹ́ níbi iṣẹ́ lọ́mọ́ o wà á tẹ́rì fún ni mùsùlùmí náà fi ìṣiṣẹ́ fún yín náà nù o ẹ wò nǹkan ọ sọ kí ní alẹ́ àwọn ni wọ́n ní má lọ bí iṣẹ́ mọ́ iṣẹ́ làárọ̀ yìí. abubakar nù èyàn ò lè bá dé péré jù lọ ká lè ọrọdụ radiyallahu anhu wa ọlọ́run sí wọn wọ́n bùwà ọlọ́run sì sí wọn ọlọ́run kọ́ yọ́nú sẹ́mi àtẹ̀yìn jẹ́ ká ire ká rí ọ̀nà fi lórí ire jẹ́ àṣìṣe ààrẹ lónìí ni wọ́n fi ní ọ̀dà alábẹ́ ànáṣe gbogbo gbàlá máa pàtẹ ẹja kí lè fi ìjà ṣe ẹlẹ́wọ̀n kí lè fẹ́ fi ìjà ṣe kúlẹ̀ àṣì ìṣẹ̀bílẹ̀ adéwé làlá alábàṣírà ọ̀nà ti wárí àsìkò yẹn sí kì í ṣe ju ìwé sí gbogbo ojúmọ̀ lásán ẹni sì máa ń fèsì ọ̀rọ̀ fún yẹn àwọn yẹn bá sọ̀rọ̀ yóò gbé sí rẹ̀ ọ̀rọ̀ ọba runá lérí bí bá ṣe ń dà lúrú àṣàlàyé fún kì í ṣe ojoojúmọ́ gbogbo eléyìí gẹ́gẹ́ bí àwọn ṣe àmọ̀ wa ṣe yí wa àti sọ̀tà alápàtà asọ̀tẹ̀lẹ̀ asọ̀tò oníkíni tàwọn onímọ́tò lónìí àwọn tí ń ní ṣe pẹ̀lú bọ́kọ̀ sẹ́rìn lójú ọ̀nà ọ̀dà kẹsẹ̀ dírẹ́fà àwọn ní ìjókòó tòní wà fún a wá gbé àwọn nǹkan yìí yẹ̀wò lérí ọ̀rọ̀ tiwọn ìyẹn ni pé ní bá wà nù ẹ̀yà tó bá fẹ́ kàn kẹ́lẹ́ kó mú báyìí rà tìwé àkọ́kọ́ tààrífù lẹ́hìrìfà kí là ń pè ní iṣẹ́ ọwọ́ wà á yọlẹ̀ mẹ́kánsì awla wà á fìdọ̀ iṣẹ́ wo ló sì dáa ju ní gbogbo iṣẹ́ ọwọ́ wà má yí ẹ̀fà wá ìdùn lẹ́hìn ìfà bẹ́ẹ̀yẹn bá sì ń ṣiṣẹ́ ọwọ́ kí láǹfààní tí ó rí mbẹ́. wàlímẹ́dà tẹ́lẹ̀ hàdà sí mìíràn ní asahabi lẹ́hìnrìfà síbò ń ṣe ọwọ́ pọ̀ kí ló dé mẹ́yìn yìí lónìí tá a fi ṣàkọ́kọ́ sebi ń bẹ sebi kabẹ sebi kabẹ sebi kabẹ ta ń bẹ kí ló dé tá mẹ́yìn tá sàn yìí lẹ́yìn náà masuuliyati asahabi harifa kí lójúṣe yín lẹ́yìn náà nasọ́yìn lè asahabi harifa àwọn ọ̀rọ̀ tájọ wa jíròrò àwọn àmọ̀ràn tájọ wa ní fúnra wa kọ́lọ́kù jésù aláǹfààní ẹ̀yin jẹ́ anábìá muhammad tábàsọ pé sí ọwọ́ yóò ti lakùlù yẹn alàlámẹ́lì lẹ́rìí yóò adé ilé nsàlẹ̀ òun ni sẹ́tìyàn bá ń ṣe lè yọ hákìkù bíi dàkàlà láti rí nǹkan jẹ ń bẹ̀ láti rí nǹkan mú níbẹ̀ ti jẹ́ sí ọwọ́ náà iṣẹ́ ìtẹ́mi ń ṣe fi rówó gbà mẹ́ ọ̀nà tí yẹn ń gbà máa wá rí tí yẹn jẹ tí yẹn máa gbà rí tí ó mu ọ̀pọ̀ iṣẹ́ ọwọ́ ara ẹni àsìnáà kéèyàn ní kọ́mpìnì kan tí wọ́n ti ń ṣe nǹkan kan jáde àrò ọ̀nà jẹ́ ni àwọn kan ni wọ́n ń ṣe eléyìí jáde àwọn kan ni wọ́n ń ṣe kéré jáde àrò ọ̀nà jẹ́ kan ni kìrìtà ní sọ̀rọ̀ yìí àwọn kọ́mpìnì kan àwọn kan ni wọ́n ń ṣe jáde ẹkọ́nọ́mì tí wọ́n ibi tó wà nù wọ́n rówó láti bẹ̀ bẹ́ẹ̀ ni àwọn kan èyàn tún lè rọ́nà owó bìlẹ̀ wà ní ìfà kọ́ máa ṣiṣẹ́ oṣù kọ́ máa gbé fáìlì kọ́ máa ṣiṣẹ́ lọ́fíìsì èyí tí gbogbo ayé ń wá kí èyí tí gbogbo ayé ṣe kí ni tí ń wá kí tí ó máa gba sálárì tí ò ní tó ná. ẹ̀yin jọ anabiya Muhammad àníṣe wo ló lóore jù ní sí ọwọ́ ṣẹṣẹ à ń gbé fáìlì yìí ni ṣẹṣẹ oṣù yìí ni iṣẹ́ òṣù tó ṣe sọ́ńkàlùkù rẹ ni tí ò lè sànú ọmọ làkejì mọ́ kò lè kò sànú mọ́ bí ẹni bá ti ń gba sálárì kò sí sàrà mọ́ nígbà tó délé tó kó tírì tàṣà kalẹ̀ tí ó ronú sí ìdí rẹ̀ níbo ló ti ṣe sàrà mọ́. ìrọ́jú sẹ́rọ̀jú wà mọ́ nísìn. wà á yùlùmọ̀ káàsì bọ̀ afdol wà áwùlà àníṣe wò lọ́ dáa ju. ìtọ́lọ̀fọ́lẹ̀ wò lára àwọn àáfàá yà apalẹ́rẹ́ ọ̀rọ̀ yìí pé iṣẹ́ wo ni ṣé èèyàn lọ sọ́dọ̀ àfa pé ẹ bá ń yẹ̀ wò ẹ ṣe mẹkáníìkì ni kọ́mọ yìí kọ́kọ́ ni àbí rìwáyà ni àbí fanẹ́mìta ni àbí fọ́gá ni ṣé bẹ́ẹ̀ ni yóò ṣe ni àbí wò tora fẹ́ mọ̀ ìtọ́ da náà ni àwọn onímọ̀ ni wọn ò fẹnu kò pé iṣẹ́ wọ́ọ̀kà tó dà rẹ̀ ń bẹ́ẹ̀ ni wọn tó ní bẹ́ẹ̀ bá jẹ́ àgbẹ̀ lọ́dà jù wọ́n mẹ́rin wa wọ́n ibẹ̀ wà nẹ́bí bàbá wa ibi iṣẹ́ tó ti fẹ́ pé òun gbajúmọ́ nù gbogbo àwọn àgbẹ̀ nísìnyí wọ́n ti kókò olóko wọ́n ti sọ ọlọ́kadà ńlò nísìnyí oúnjẹ wá wọ́n ẹnìyàn ó kálukú ti ń kókò olóko. àwọn kan ní tó dáa jù níṣẹ́ ni pé mọ̀ ta mọ̀ ra oṣù ṣọ́ọ̀bù tó kọ́ ansẹ̀tì síbẹ̀ ọmọ ẹ̀ta kó wọ́n máa fọ́ lówó àwọn kan níṣẹ́ ọwọ́ títà rírà lọ́dà àwọn náà wẹ́rì wá àwọn kan ní tó dáa ni pé àkìyàm bí sinaat pé à ní tẹ́mi ti ń company kọ́mpìnì tiwa ní táwọn pòlùsì jáde rè àwọn làwọn pòlùsì ànsẹ̀ ti jáde kọ́mpìnì wa ní táwọn pòlùsì jáde àwọn làwọn pòlùsì báyọ̀ jáde àwọn kan ní tó dáa à kọ́mpìnì tiwa ọ̀rọ̀ aláìlọ́n báàgì yẹn àwọn là ń jáde bẹ́ẹ̀ làwọn kan ní à ní tó dáa jù ní iṣẹ́ ọwọ́ mẹkálíkì ni rìwáyà ni panẹ́bìtà ni fọkànáísà ni télọ̀ ni fọ́níṣọ̀ ni bẹ́ẹ̀ ni wọn kálukú sọ ṣùgbọ́n tí gbogbo àwọn onímọ̀ ẹ̀ wọ́n parí ọ̀rọ̀ síbì kan wọ́n ní tó lè yanjú ọ̀rọ̀ yìí ni pé àlàǹfà kí ni ó fún mi. tí mo mọ̀ pé báyọ̀ náà èrò owó jẹun bùkátà mi ò bí yá ó lè yàtọ̀ sí tí ó wúlò fún wọn o wọn ní eléyìí ẹ ká kẹ́kọ̀ọ́ yẹn látara anabi Muhammad sallallahu alaihi wa sallam láti bí tá anabi sọ anabi ni ó dìde sí ìdí tí ìmọ̀ lọ́lẹ̀ yẹ wò pé ọmọ ibi tẹ́ ẹ lè rí tí ó wúlò fún láti ibi èpẹ̀ ẹ sì lè rí tí ó wúlò fún láti ibi àtẹ́lẹwọ́ ẹ sì lè rí láti ibi omi àti ibi àwo funfun ibi tí anábì ti ní ẹ rí ni pé ẹ sàlọ aláya náfìlà méjì ẹ sì ké pọ Ọlọ́run ọmọ yìí Ọlọ́run ọmọ ìyá fẹ́ kọ́kọ́ sí ọwọ́ ni èyí tí ọba lóore mbẹ ti wá sí rákà méjì náà lẹ́yìn ẹni kóhun náà yàn istikhara ẹ sì wo kí ni ó wúlò mbẹ́ẹ̀ iṣẹ́ táwọn èèyàn ti kọ́ mọ́ táwọn èèyàn ti ń pòǹdì rẹ̀ àwọn iṣẹ́ kan bẹ àrídàkọ sẹ́yìn àyè kámẹ́dàkọ rẹ̀ àwọn èèyàn ti ń kókò ń bẹ̀ wọ́n fi ń lọ bí ọ̀kadà iṣẹ́ àwọn olóṣèlú kọ́ mọ́ máa kọ́ ní sẹ́ńtórì yìí aláìláṣìí àwọn èèyàn wọn ò rí iná débẹ̀ o tí wọ́n bá lọ rè wò fún un ló pẹ̀ pé sẹ́wọ̀n ni aláìyá lè kọ́ dẹ́wò bàbá wa di lọ́la ọmọ wa ṣépè ránṣẹ́ sáfà tó wò nígbà tí ọba ànábì ní irisa alámáyà ń fáwùkà wòyí tí ó bá ṣe ọ́ láǹfààní níbi iṣẹ́ tó o fẹ́ kọ́ ni. ibi táwọn onímọ̀ tí wọ́n parí ọ̀rọ̀ sínú yóò ṣe ọ́ láǹfààní orí pé ah, mo gbùdù níbi nǹkan yìí béèyàn máa yí owó ọlọ́lẹ̀ sí ṣọ́ọ̀bù ọmọ àtàjà ọmọ arajà yóò jẹ gbèsè fọlọ́pàá mu kọ̀ mọ́ owó sí irú rẹ má ta ẹ má má bí wọ́n bá sá fún ọ lówó sẹ́ni ẹ bá ṣe ọ̀hún sábà gba two thousand mo ní mo ṣiṣẹ́ fún ọmọ yìí yìí àmì èyí ọmọ pé ẹ dákọ̀ ẹ kàwé yìí kíákíá ẹ má lọ́ọ́ ti pé ìwé ah. hmm. ẹ̀ ń bẹ ẹ̀ ń jẹ́ anabi Muhammad ibi tá a lò kàn yìí o ó ti débẹ̀ báyìí bẹ́ẹ̀ yẹn fẹ́ kó múra sí sẹ́wọ́ bẹ́ẹ̀ yẹn ọ̀fẹ́ kọ́mọ́ múra sí iṣẹ́ oṣù ti dé wàhálà láàrin náà báyìí tí ìbá ṣe pé kásìkì ọmọ wọ̀ èmi gẹ́fẹ̀ lè sí ṣọ́ọ̀bù kẹsìmì kẹtẹ́yà mọ̀ pé ah, ṣọ́ọ̀bù àbúfá ẹ̀sùn rẹ̀ ibi tí nàìjíríà dé nísìn ẹ mọ̀ wọ àwọn búrọ́dà wa àwọn alùsùnà àwọn búrọ́dà sùnà ọlọ́kùnrin bá sọ lẹ́sàn àwọn tí wọ́n kọ́ pilẹ̀ gbìyànjú yẹn àwọn èèyàn náà wọ́n wá ń lé wọn láré nísìn àwọn èèyàn wá sí ṣọ́ọ̀bù eréṣin láti tajà làbíà láti ta làbídùn láti ta wẹ̀ ìjọ wọn kọ́kọ́ bẹ̀rẹ̀ àwọn èèyàn fi ẹsẹ̀ ẹ̀yẹ́ lu yìí ni bọ́ọ̀ tiẹ̀ wọ́n sọ́ọ̀bù mi sí okùnbí tó ti rí ní sí. a ti lù kàmẹ́ torí pé kí ni iṣẹ́ ọwọ́ ètò ọlọ́ọ̀kan bẹ́ẹ̀ àmọ́ẹ̀nù minal fakir afẹ̀míyàn balẹ̀ nípa ìtìjọ́sí súnà ọlọ́ọ̀ni iṣẹ́ ọwọ́ fẹ̀mí balẹ̀ lórí ti lápèjúwe tí èèyàn bá ní ṣọ́ọ̀bù tí ń tajà ṣọ́ọ̀bù tí èèyàn sì ti ń tajà yìí gbogbo àwọn tó bá yẹ pé wọn ò ṣiṣẹ́ ìjọba wọn ò ṣiṣẹ́ oṣù tí wọ́n bá ń gbọ́rọ̀ tá à ń sọ yìí wọ́n ní bẹ́ẹ̀ lórí àfa gbogbo ẹni tí wọ́n ṣe bísíǹsì kò ní ra wọn o súnmọ́ ọlọ́ni owó ojúmọ́ ni. aláàlí ni ìsì rọrùn ẹ̀kọ́ kan tẹ́ mi rí kọ́ mbẹ́nu àmọ́ẹ̀nù afọ al-fakri afẹ́míyàn balẹ̀ ń pé òsì ọlọ́run yọkú lọ́rọ̀ yẹn ọlọ́run sì yọkú bẹ́ẹ̀ bá sí ṣọ́ọ̀bù tí ń tajà tí ń ra tí wọ́n ń pè òun òun lukudeeti kìnìún kankan kò fura sí rẹ̀ ni torí pé yẹ́mu hakùn lọ́wọ́ rí bá wà yóò rí bí sọ̀dà kọ́ọ̀tì. ọ̀kanù bẹ́ẹ̀ bá ń gba owó èlé tí ń wọ́nà wípé náírà kan owó èlé wáyé one thousand lọ́dọ̀ mi ó fi dá one padà nítorí òun ń sẹ́nu ọlọ́run ló wọ́n kalu owó ni pé owó sàká fún un owó sàká yìí ra ó fi ra kúlíkúlí kan ìwọ́n ń ta ọlọ́run òun fi àlùbáríkà sí sọ́wọ́n ẹ̀fí ṣe business ni òun fa àlùbáríkà sí nítorí náà jama àmọ́nu mínàlì gínà mínàlì gínà ẹlẹ́ẹ̀kejì tó rè gbogbo ẹni tí bá ń ṣe iṣẹ́ ọwọ́ home business ni oníṣẹ́ ọwọ́ ni ọkàn máa balẹ̀ pé àwọn ò di ọlọ́rọ̀ àwọn ò dolówó lọ́la ọlọ́run á sì máa ṣe bẹ́ẹ̀ ẹ wò lú tá a wà lónìí kó ká kó gbòòlù tó wà tí wọ́n bá ń pè àwọn nǹkan olówó ni wọ́n ṣé ẹni tí ń bẹ sálárì nìyẹn wọn ẹ dáhùn gbogbo ẹni tí bá ń ṣiṣẹ́ ọwọ́ àánú ọlọ́run ẹ̀mí rẹ̀ abalẹ̀ pé òun ò di olówó lọ́la òun lè di olówó lọ́la ọlọ́run ti ṣe bẹ́ẹ̀ kọjá ni kò sì níyé láti máa ṣe ọlọ́run kò ṣe àmọ̀ná wa o lónìí gẹ́gẹ́ bá a ṣe sọ pé a mẹkáníìkì la pè a sì pè rìwáyà a pè àwọn panẹ́bìtà bẹ́ẹ̀ náà la pè àwọn fọgànáísà bẹ́ẹ̀ náà la pè àwọn ní àbùsọ́bà kọ́dà pé a ní àwọn oní alignment kí ló dé tó yẹ pé àwọn eléyìí la pè kí nìdí ìdí tá a fi pè àwọn eléyìí tí àwọn azabayanu lè nẹ́sì fi jòkó ni pé ibi ọ̀rọ̀ ń lọ yẹ mọ̀jẹ́ á pé gbogbo àwọn eléyìí náà jọfa nítorí pé kíni àwọn chairman wa fọdílàtú Dr. Abdulgani Akóredé Àgbárí Gidoma wọn lẹni tí mọ́tò ọba gbèdé yà yìí yóò sì ṣe kíni yóò sì gbé mọ́tò dé ayé ti di lónìí pé àti débì kan lónìí kò sẹ́ni ó lè rìn àyín sọ́jà mọ́ kò sóńtọ̀ tó lè rìn àyín sọ́jà mọ́ ọlọ́run bá ti sọ fún jíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam pé ìgbà kan ń bọ̀ o tóun ó di gbogbo àdánwò yìí kù fún yín ah ọlọ́run bá fi jẹ àwọn bàbá tó jẹ́ mùsùlùmí tí wọ́n ti lọ wọ́n rìn láti ìyá yín lọ gánmọ́ àfọwọ́ra Abdullahi Al-Gamawi àwọn èèyàn rìn láti ìyá yín lọ gánmọ́ níjọ́ wọn àná wọn ò ní dé lójú kèésò ní mọ́ ó di travel ó ló dé ọ̀sẹ̀ kan ó tó dé ọlọ́run bá sọ fún wa náà lùkárí kiri wàtàmílù àfikọ́ọ́lẹ́kùn ìlà bàládìn ìlà bàládìn lámtẹ̀kùnù bàlígì ìlà bìṣekèlè ànfùs àwọn ọlọ́run bá àṣẹ fún yín àṣẹ fún yín àṣẹ fún yín wàlẹ́kẹ́yìlà wàlẹ́bìgàlà wàlẹ́hànírà lìtẹ́ríkà bùhá àṣẹ ràkúnmí fún yín àṣẹ ẹṣin fún yín àṣẹ kẹ́tẹ́kẹ́tẹ́ fún yín kẹ́ẹ̀ni mọ́ gùn wọ́n ni wàzínà kẹfì máa sọ̀sọ́ wàyáhùnkùn máa la ta'lamun a sì dá nǹkan míì tẹ́ ẹ̀ tí mọ̀ fún yín o ńgbọ̀ wáyà awárí kí ni jẹ̀mọ́ àrímọ́tò ńgbọ̀ ya kí la lórí àrí kẹ̀kẹ́ àrí masini àrí pléènì àrí kí ni tréènì wàyáhùnkùn máa la ta'lamun níta ẹ̀ tí mọ̀lẹ́sì ada dà fún yín kò sí ntọ́nà wọn bá torí ẹ̀ sí gbogbo ẹ̀jẹ̀ mọ́ ẹ̀jọ̀ Muhammad ntọ́nà fi sẹ́ni pé wàtá nílò àfikọ́ọ́lákùn ilà baladin kó lè bá yín gbé ẹrù yín láti ìlú kan lọ sí ìlú kan lámùtẹ̀kùnú baligi tẹ́ ẹ̀ lè rí bẹ̀ dé ilá bìsíkìlẹ̀ àwùfù àfikẹ́mi yọ fẹ́ bọ́ tó bá ṣe pé oore mọ́tò ìdúpẹ́ náà múra sẹ́sìn lórí mọ́tò nìkan ni wọ́n bá pèyàn ló lójú àríkè àmọ̀ sí kò lè bọ́ mbẹ́. màṣíìnì tí wọ́n wò pé màṣíìnì ní ń gún ọlọ́wọ́ tí gbé mọ́tò kiri mọ́tò rà ò lè bọ́ ń ìdúpẹ́ rẹ̀ lójú àríkè àmọ̀. tó bá wá bẹ́ẹ̀ ìgbà tá a mọ̀ pé mọ́tò ọlọ́run fẹ́ fi gbé wàhálà fún wa ni tó bá yẹ pé <clears throat> mọ́tò nǹkan ẹ̀gùn <clears throat> tọ́lọ́hún fẹ́ kọ́ gbé mi nísìmí tó bá yẹ pé ni wọ́n ń kó mi lónìí yẹ kọ́rọ̀ ọlọ́bẹ̀ àbí yẹ kọ́rọ̀ ọlọ́bẹ̀ tó bá yẹ pé mọ́tò gan ní ń yọ ẹ̀mí ní ń pààyà lónìí ní tọ́lọ́hún fẹ́ kọ́ gbé kọ́ ọmọ ní rọrùn tó bá yẹ pé gan ni wọ́n ń gba ẹ̀mí lónìí sọ̀rọ̀ léyẹ ọlọ́run bá ń sọ fún wa nínú ìwé òfin alukurani karim wàmọ̀ kánà lè múmìnì ayé kùtùlà múmìnì xatọ̀ a múmìnì ọ̀bọ̀rọ̀ fojú lẹ̀ pa múmìnì o wàmọ̀ nkọ́tàlà múmìnì xatọ̀ a ẹni ọba máa tó bá pa múmìnì mistake tó pa mistake lè ó sèṣì pa múmìnì kò tọ́ fún múmìnì sẹ́ kẹ́mi múmìnì ọbọ̀ lọ́wọ́ rẹ̀ àmọ́ bá bọ́ lásìse fatahriru rọkọbẹtin مؤمنة wàdíyàtun مسلمة إلى ahli ọ̀ràn ti débó ń tọ̀ wọn ọ̀ràn àkọ́kọ́ ni pé yóò wá bí ọba ti ń ta ẹrú yóò lè ra ẹrú lọ́sọ̀dọ̀ mọ́láàdì lẹ́yìn náà àwọn aráalé ẹni tó yóò san owó fún wọn so olówó náà tó one million nísìn wọn bẹ́ẹ̀ lọ. òbí two four million now thirty six thirty six million bẹ́ẹ̀ bá pààyàn tó gbà tó fi mọ́tò gbà yẹn tó kú wọn ló tó thirty six million yóò san ẹni tó gbà yẹn tó sátọ̀ họ ọ̀họ́ lábẹ́ sílì tọ́lọ́ ilá ń yà sọ́dà kù àfi báwọn ará ilé wọn bá ní àwọn yọ̀dọ̀ àwọn ògbówó ẹ̀mí àwọn àwọn ògbówó ẹ̀yìn àwọn tó pa fọmọ́ńlá mi yẹ́ jìdì ẹni tí ò bá rí ẹrú tí ó rà owó tí ó san fún fámílì ọ̀tọ̀ ni o àwọn fámílì ló yọ̀dé èyí ni bí wọn bá sì yọ̀dá yóò san thirty six million lẹ́yìn náà wá kú òun àtàrin ọlọ́run ẹ̀mí ẹ̀mí tọ́lọ̀ ń dá tọ́ gba ẹ̀mí tọ́lọ̀ ń dá ọlọ́run lọ́lẹ̀mí ọlọ́run ni yóò gba punishment punishment ni pé kọlọ̀ ìwádìí bá ti ń ta ẹrú ọ̀sọ̀bọ̀dọ̀bọ̀lá àbí fàyín ńlá mú yẹ́jí tí ó bá rí fọ̀síyàmù ṣàárẹ̀ ní mùtàtàbíyàn kọ́lọ̀ lè gba àwẹ̀ oṣù méjì léra wọn ọgọ́ta ọjọ́ ní ìgbà rẹ̀ léra wọn tawbatan min Allah kó fi túbà lọ sọ́dọ̀ ọlọ́run wa kana Allahu aliman hakima ọlọ́run òun máa tóun ṣe o onímọ̀ òun sì máa tóun ṣe o ẹni ó sì pààyàn sálọ òun mà á pààyàn lé gbogbo ìdájọ́ tá a sọ yìí o ṣùgbọ́n ọmọ nkọtọ́lá múmìnà múta àmìdá kọjàzá òjà àná ẹni bá màmá pa mùmìnì tí ò ní àdúrà kò ní kankan nú inú ẹjẹ ànámà ni kò sí pọnísímẹ́ǹtì yìí fóun. ẹnjẹ anabi wa muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ńlá muhammad ló sọ fún wa òní màǹtàtọ́ bàbà ẹni ọba rẹ̀ lè sọ pé òun mọ̀ wòsàn ṣe wàlámù yá àlámù tìbù kò sì mọ̀ ń pa àwòsàn fọwọ́ dọ́ọ̀mìn ọjẹ́ gbèsè fọwọ́ dọ́ọ̀mìn ọjẹ́ gbèsè ọ̀daràn ọ̀kẹ́ran ọwọ́ lọ sílùú kan wúrúwúrú ọba dé ọba sí ọsibítù wọ́n bá ń kọ́ àwọn èèyàn wá ọba tiẹ̀ góláré ọba dálì kìámà àbí ó fún lóògùn ó sì fún lóògùn ànábì ni ó ti dáràn tẹ́ ẹ bá lè mọ̀ pé òun ló ṣe sábàbí ẹ̀ ẹ̀ mú un ọ̀daràn gbogbo eléyìí tí a sọ fún wa yìí eléyìí ni gbogbo azabayanu lè ná sí wáwò pé a ntí ó bá ṣe sábà bíi tí mistake ó fi wáyé láti gba ẹ̀mí ọmọ yẹn ká mọ̀ mójútó léyìí tó bá wá rí bẹ́ẹ̀ àkọ́kọ́ ntí a bá wa sọ àwa gbọ́ àwa ń jẹ́ mechanic gbogbo àwa tí à ń jẹ́ rìwáyà gbogbo àwa tá à ń jẹ́ panẹ́bìtà gbogbo àwa tá à ń ṣe alámẹ́ǹt gbogbo àwa ní absorber fọ́gá gbogbo wa yìí ẹ̀dá kò tó lọ lọ́n àkọ́kọ́ ojúṣe wa ni pé masuliyatu ashabil hirifa bayna al-itqan wal amana gbogbo oníṣẹ́ wọ́n ta kálẹ̀ yìí <coughs> ojúṣe wa ó bẹ̀rẹ̀ látòrí àlètìkọ́ọ̀lù. ó wà lóti ó bẹ̀rẹ̀ látòrí àlètìkọ́ọ̀lù. ee kó kọ́sẹ́ yìí lára professor in work báwo ilé ìbò ṣe pè ní professor in kíni in work wọ́n fẹ́ kí n sọ èbó ní fáwọn oníwèé kún lè mọ̀ pé a àti Islam gbogbo nǹkan ló mójútó professor in work kéèyàn perfect iṣẹ́ tó fẹ́ ṣe é ní kó mọ̀ lámàdójú àrùn kó sì yé àlè tìkọ́ kó dá lójú àyè kọ́sẹ́ pẹ̀lú mọ́lálàá àyè àyè sí ṣọ́ọ̀bù pẹ̀lú pé alhamdulilayi wàláì bàbá mi kárí bàbá mi makaliki bàbá mi èmi kà máa lọ ṣọ́ọ̀bù náà ẹ máa lọ sọ́ọ̀bù yìí nǹkan máa fojú wò ẹ bá rán mi sẹ́ lọ sọ́ọ̀bù náà ni ọba yìí ọba sí sọ́ọ̀bù àlá ẹ lọ́ọ́ lè mú ni kó o mú ni torí pé yóò ṣe gbà kó bá ta wí yóò ṣe fálẹ̀ òun ẹ̀. perfection in work èyí perfect ọ̀lọ́ lè kọ́ ni inú fi dáa pẹ̀lú ayẹyẹ tí àwọn oníṣòwò máa ń ṣe ni Islam faramọ́ ayẹyẹ pé ọmọ yìí ń fírì fírídọ́ọ̀mù ẹsẹ̀ ń kí gbogbo ayé ọgbọ́ pé ó ti kọ́sẹ̀ ni mo sì kọ́ ọ. ó dáa púpọ̀ àmọ̀ ọ̀gá rẹ̀ bí o a ti mọ bọ́gà ṣe rí ọdún tó náà kọ́ pàfẹ́sẹ̀ ìwọ̀n ọgbọ́dọ̀ wà aletikọ́n fìlà amẹ̀lì kéèyàn ọkọ̀ kọ́ yẹnjú kó yé kọ́ mọ torí pé kí ni ẹ̀jọ̀ Muhammad ìsìláàmù torí la fi fi kọ́mọ kúrọ̀sì pé ntí Islam yìí la fẹ́ sọ kì í sàṣà kì í sàládà bó ṣe ọwọ́ ṣe é ṣe ìsìláàmù níjọ́ tí yẹn bá ti wọnú ìsìláàmù ní ìsìláàmù ti ń tírèènì yẹn lórí pé àlìtìkọ́n ntọ́ bá jẹ́ kí n tó gbèsè mi rẹ̀ jẹ́ oyè ọjọ́ dọ̀ lójú ntọ́ bá ti wá yí ọ tó bá ti yí ọ tó ti gbàgbọ́ tó ti dọ̀ lójú tó wà nínú ọkàn kó máa hàn níbi appearance rẹ kó máa hàn lójú rẹ kó máa hàn níbi ìhùwàsí rẹ níbi lílọ bíbọ̀ rẹ njó yẹn bá ti wọ islam islam ti máa kí bùsùlẹ̀ rí èyí ni. ìyẹn ló fà á ló fi jẹ́ pé islam ọ̀fẹ́ kó o máa ṣe báàdà kan kí báàdà yẹn ọmọ yìí ọkọ tó dáwọ́lé ọ̀fẹ́ torí pé gbogbo ìgbésẹ̀ tó o bá ń gbé tó o bá ti lánìyàn ẹ̀sìn sí iṣẹ́ tó ń ṣe ni tó o bá ti lánìyàn ẹ̀sìn sí wọ́n sì máa fọ́n ládá ẹ wò jíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ó ní inna Allaha yuhibbu idha amila ahadukum amala an yutqinahu Ànábì ní ẹ gbọ́ Ọlọ́run ẹnìkan nù yín tó bá fẹ́ ṣe nǹkan kankan kó ṣe é níṣe pé n tó dá mi lójú ní ṣe yìí etí mọ̀mọ́ ní ń sè yí tó sì ṣe dáadáa bó ṣe yọ bó ṣe kọ́ anabi request ẹ lọ́dọ̀ wa nídìí ẹ̀sìn wa ní gbogbo ń tàṣe ó fi débi pé iṣẹ́ ọwọ́ tó fẹ́ ṣe fún yẹn ni tọ́wọ́ àmọ́ pé kìí ṣe ìbádà kìí ṣe ẹ̀sìn ní <clears throat> èyí tí ó bá ti yọ pátì ẹ wò jíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ìgbà tí sọ fáwọn sàbí pé bí ẹ máa ń súnmọ́ ìyàwó rẹ̀ ń gba ládá ìgbádùn ó sì tún jẹ́ ládá ànábì ni ọ̀dà tó bá lọ síbi ìyàwó ìyàwó níyàn lálẹ́ àbí girlfriend gbé bàánú ní ṣe pẹ̀lú obì olóbì kan ṣé kò ní gbẹ̀sẹ̀ wọ́n ní yọ gbẹ̀sẹ̀ ehun bó bá ti ń ṣe yìí ni kó sáti láníyàn ẹ̀sẹ̀ mẹ́ kó sáti láníyàn kí ni àníyàn ẹ̀sẹ̀ tọ́wọ́ bá ti wá ń ṣiṣẹ́ ọwọ́ rẹ̀ fàníyàn ẹ̀sẹ̀ sí i a sì dúpẹ́ fọlọ́run àwọn brothers ti pọ̀ níbi iṣẹ́ ọwọ́ nísìn tí wọ́n ń lo àníyàn tẹ̀sí bẹ́ẹ̀ pé àmọ́ náà nítorí wọ́n ní àṣírí ní àṣírí ní àṣírí. ọlọ́run ọba ọba àlekè ọlá ó ròyìn ara ẹ̀ gan pé pàfẹ́sà ń bẹ́ ń bi iṣẹ́ tó ń ṣe iṣẹ́ tó ń ṣe àlètè òun pàfẹ́tì ẹ̀ òun ṣe ó yanjú òun ṣe kọ́ sálẹ́mú bẹ́ẹ̀ ó gbé mọ́tò pò lè mẹkáníìkì mi tàbá tí àdàlù ní lè fi ránṣẹ́ ó wà ògbé ọlọ́run o mọ́tò mi lójọ́ mẹ́ta ń lé wọn irú àdánwò tún á rè báyìí àbí kó tún dákún nǹkan míì tí ò ṣe mọ́tò ọba mọ́tò yìí ò rí báyìí tẹ́lẹ̀ kò sí tó fà sọ̀rọ̀ ìjàmọ́ pàfẹ́sà yìí náà ni tìkọ́ni náà àìkò kọ́ àìkò kọ́kí sẹ́yìn yanjú àìkò mọ́sẹ́yìn dénúdénú ọlọ́run bá ròyìn ara ẹ̀ pẹ̀lú pé òun perfect ní tóun ṣe o iṣẹ́ òun ó òun o ó lójútu o ọlọ́run bá sọ fún wa náà kúrán kẹrin pé a'udhu billahi minash shaitani rajim watara al-jibala tahsabuha jamida ọlọ́run ní ẹ̀wọ̀n gan máa rí tálíkì ẹ rí àwọn òkè àwọn òkè wàyí àtẹmúrù mọ́rọ̀ sahad yóò máa lọ bí ìgbà tí ẹ̀sùjò ń lọ lójú sẹ́mà tẹ́ màá rí tẹ́sùjò ń lọ ni bẹ́ẹ̀ni kí a mọ̀ bá parẹ́ bí gbogbo àwọn òkè náà ṣe dànù tí wọ́n kú yóò yẹ̀ lọ ọlọ́ni sunni Allahu lẹ́dí sunni Allahu sunni Allahu lẹ́dí sunni Allahu lẹ́dí àtikọ́nà kulla sunni Allah sunni Allah ilẹ̀yìn àti kọ́nà kú làṣẹ yìí ẹsẹ̀ oúnjẹ mo ti lẹ́mìí mi balẹ̀ lónìí pé àwọn rọ́bìtọ̀ wáyà yìí lónìí. sunni Allah ilẹ̀yìn àti kọ́nà kú làṣẹ yìí ibi tá à ń lọ́nu. ọlọ́run ẹ wò ó nítorí ṣe àti kọ́nà kú làṣẹ gbogbo nǹkan tó ṣe òkìlíà gbogbo nǹkan tó ṣe ó perfect ẹ̀ ó yanjú kí wàá ló dé lónìí ọlọ́run kò sàmànà wa tí eléyìí ọba yìí wa ọlọ́run ní ọ̀yà ẹ̀wù àwọn ẹsẹ̀ yìí dá alladhi khalaqal mawta wal hayata liyabluwakum ayyukum amala wa huwa wa huwa al ọba tó dá sẹ́mu ọba tó dákú ọba tó dẹ́mi sísìn ọba tó dá pé kéèyàn máa bẹ láyé kó máa kú kéèyàn máa bẹ kẹlòmíà máa kú kẹlòmíà máa kú kẹlòmíà máa bẹ. liyabuluwakum ayyukum ahsanu amala wọ́n wo sí ọwọ́ èmi àti yín wò ni o wa huwal azizul ghafur ọba tó ga tó gbẹngbẹ́ ni ọba aláforíjì ni alladhi khalaqa sab'a samawati tibaqa ọba tó gbé sánmà méje léra wọn ma tara fi khalqi rahmani min tafawut ẹ̀rí nìkan tó lù ń bẹ̀ ni ọlọ́ọ̀ni ẹ̀dá musa ẹ̀rí bi tó lù ń bẹ̀ ni fọ́gà mi ọ̀fẹ́ táyà fọ́ngbà mi yóò fẹ́ láfẹ́jú ọkàn gbọ́ pàà mo lọ sọ́dọ̀ fọ́gà kanjọ́ kan láàyè ìlànà ẹ̀yìn dákọ̀ kọ́lá yìí ní dákọ̀ àdúgbò wọ́n fẹ́ táyà ni wọ́n fẹ́ táyà ah, ẹ̀ náà kún ẹ̀ tí ì fẹ́ tán láàrin ìṣẹ́jú mẹ́wàá ni àwọn fẹ́rẹ̀ ni mo ní ẹ dákun kí ni tẹ̀ fi ń géèjì rẹ̀ ni kí ló géèjì ó ló ti géèjì ẹ má béèrè a kí má béèrè yẹn tó géèjì ó ti géèjì o ti wà bẹ́ẹ̀ ó ṣe ẹ̀kọ́ wà ó ti wà bẹ́ẹ̀ a irọ́ mo fẹ́ mọ tó géèjì àní ẹ má géèjì kí ni géèjì yóò ṣiṣẹ́ ó ní bẹ́ẹ̀ ni mo ẹ̀sẹ̀ fẹ́ rà ni bí èèyàn bá sì fẹ́ tẹ́yà láfẹ́jú yóò kọ́ sí accident yóò dáhùn tó bá sì dáhùn ọlọ́lọ́mọ yẹ̀ nítorí lọ. ẹwọ kan fáríjì ìlbàṣà halitara ní fùtù ṣe é rí bìkan tó lu sẹ́mà ni kí ló tẹ́ pẹ́ sẹ́tẹ́ yìí wà fẹ́ ṣe ẹ̀ ní pàfẹ́tì ẹ̀ ẹ̀ ní múra sí kò ní yé nàìjíríà láti mọ̀ pé ìbò kan bẹ pé tíráyà ẹ̀ rọ̀ ìrùbí ìbò ní bẹ ní dictionary àwọn ilé ìbò gan ẹ bẹ bínú àwọn ọmọ kálíkì wa tíráyà ẹ̀ rọ̀ wọn máa ṣe ah, kí ló dé ìwáyà ah, tíráyà ẹ̀ rọ̀ ni. ìwáyà kanjọ kan mo gbé mọ́tò mi lọ́dọ̀ rẹ̀ téèpù rẹ̀ ha tó bá ní kó bá sọ̀rọ̀ díẹ̀ yọ ha tó bá sọ̀rọ̀ yọ ha mo bá gbé lọ síbẹ̀ pé spíkà yẹ kó ní pọ́blẹ́mù mo sì jọ kalẹ̀ dé ó sì ẹ́ńjìnì mi sì ré abẹ́ síìtì ni wọ́n gbé sí wọ́n tún se ilé fún ilé wọ́n se irin fún ni pẹ̀lú náà gbé sínú rẹ̀ ọba wọ abẹ́ síìtì ọba bá sáà ń ọba mú sẹ́ríkè tó gbà mú rẹ̀ ọ̀rọ̀ yìí tó fi wáyà kéèké mi méjì kankan ẹ̀ bá ń gbóòórùn ní mọ́tò ọlọ́run apá yìí òórùn sẹ́rí kó wá sọ wípé àfa mo ti jó rẹ́díò yìí o kọ́dà kan sọ bẹ́ẹ̀ tí mo gbóòórùn báyìí kọ́dà kan sọ bẹ́ẹ̀ ah, àfa kìíní yóò níbi kẹ́ra àwọn rẹ́díò ní kìíní mo ní sábà bá ń bá ń kó sí bá ń kó sí bá ń gbá wọ́n á yọ ẹ́ńjìnì ojú mi náà lójú fa mo gbóòórùn tó ó fi wáyà kan ara yìí òórùn sọ ni ádámù lè ti kọ́ ọ̀nà ni wa ìṣòro tá a ní nílùú wa yìí nù tíráyà ẹ̀rọ ni wa ntí ẹnfí wa di ó ti di ó ti di ó ti wà ní dictionary wa nàìjíríà pé à ó ṣe ọwọ́ nàìjíríà tíráyà ẹ̀rọ ni kó o ṣe ní téèpù ní rí téèpù lọ láti di ọdún láti di oṣù mélòó kan nísìn ẹ̀yin jọ ànábìá Muhammad tá a máa ń sọ̀rọ̀ pé perfection ká perfect kí sẹ́yìn yé wa ká mọ̀ òun mà ní máa jẹ́ kí ìlú ọ lọ síwájú fa òun náà ní máa jẹ́ kí ìgbésí ayé ọrọ̀ fa òun ní máa jẹ́ pé kí owó wà nínú fa òun ní jẹ́ kí ìlú ọ máa lọ sókè ìlú tí ò bá ti sí yìí ni ìṣòro tá a mọ̀ nínà ní ń ṣẹlẹ̀ lọ́yìí kọ́mọ̀ gbé mọ́tò lọ sọ́dọ̀ mọ́tàlí pé ẹ eh, ọlọ́run dákun ọlọ́run dákun bá ń kọ́ kọ́ bá ń rí iṣẹ́ o àbí dọ́kítọ̀ àbí èrè fi àdúrà sí tó ọba tó mọ mẹkáníìkì ẹ̀sẹ̀ sẹ́lẹ̀ ẹ̀rí ọba jẹ́ àfa o àfi kọ́ ṣàdúrà ẹ eh, ọlọ́run àìdé bẹ́ẹ̀ ni àní kó rí iṣẹ́ la kọ́kọ́ wà lẹ́sẹ̀ kọ́lọ̀ ń jẹ́ orí ti ń sọkọ̀ mi kó sì rí iṣẹ́ ó fi àdúrà kún àbí kí ọmọ wádìí ìgbà míì kó tó gbọ́kọ̀ lórí mẹkáníìkì ọ wá wádìí bíi mẹkáníìkì mẹ́fà ọmọ àfi mú fílẹ̀ kiri ìlú ẹ̀dá kò sí eléyìí mọ̀kọ́ sí eléyìí ṣe kínní eléyìí ṣe kínní ẹ̀dá kò jẹ́ máa gbogbo àwa tí a jẹ́ kakọ̀ kan ní makalik ní rìwáyà ní wua ká máa nídàánilẹ́kọ̀ọ́ yìí fún wọn nítorí pé kínní ìlú ò lè dàtọ́ pé báyìí la ṣe ń lò lọ pàtàkì jùlọ pàfẹ́sàn dáhùn yìí àǹtá àlámà kọ́bùlà kọ́bùlà àǹtá àmà àfẹ́sẹ̀ ò sí nìkan ju pé ǹjọ́ kọ́kọ́ lè kọ́ ǹtọ́ fẹ́sẹ̀ yìí náà ọ̀nà tí yẹn gbé gbà sọ ọkọ sọ wásìkò fún sọ wágbà fún sọ ọkọ ni pé à ẹ dákun eh, ọ̀lẹ́bàá tì wọn ló kó síbì kan <laughs> dókítà ìjáwọn ẹni mọ́pàá délẹ̀ ọkọ ọlẹ́bàá tí ọ̀rá sáré lọ sí ẹ ní ẹ̀rọ àti ìwòsàn lọ́sùn ọdún kan nísìnyí ọdún méjì ẹ̀ ń sáré kọ́ tán èmi náà sì sọ́ọ̀bù má sì rẹ̀ torí pé ọlọ́ọ̀bá sọ fún anabi muhammed pé fa'lam annahu la ilaha illallah wastaghfir li ní màá pa ọlọ́run ní o kó tó máa sin ọlọ́run fáàrì fún ní qabla an ta'buduni wa man lam ya'rifni fa kayfa tí wọn náà bá wá sí ṣọ́ọ̀bù lọ́lẹ̀ kọ́sẹ́ yìí ẹlẹ́ẹ̀kejì lábẹ́ tá a bá ń sọ̀rọ̀ pé ẹ kó dá wa lójú bá a bá wá kọ́ tán ara ti ń jẹ́ pé ọ dá wa lójú ẹ̀ ni pé àǹtọ̀rọ́kìbọ́lọ́ fi ká